الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá gbogbo àwọn tó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore kọ́lọ́run ọba àlékè ọlá kó kí gbogbo wa kájọ bá jẹ dáadáa pàdé ní ọjọ́ ògbéǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Selim Abdulrozak tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna saniyaka huwal abtar. ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa murshida adégòkè bismillah. ọ̀la rasulillah sallallahu alayhi wa sallam khayrukum man ta'allama al-Qur'an wa 'allamahu rawahu Bukhari. Translation The Prophet of Allah, peace be upon him, said, The best among you is the one who learns Al Quran and teaches it to others. Transmitted by Bukhari. Lessons from the Hadith 1. The knowledge of Al Quran makes one to be among the best. 2. Learning and teachings of the Al-Quran are highly cherished by Allah. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó jẹ́ kí wọ́n soríire ayé àtijọ́ ọ̀gbìndẹ̀ alkiyama kí gbogbo àwọn òbí kan jèrè ọmọ wọn. ọ̀dà ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú apá kejì ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ àáfà tó ń filibuyuti àwọn aburú tó ń lọ láwọn inú ilé tọ́já sí pé yẹ́jì bòlẹ̀ hazaru minha àsáwà tá a jẹ́ mùsùlùmí ó yẹ ká sọ́ra fún àwọn aburú yìí kò gbọ́dọ̀ máa lọ láwọn náà lè tiwa ní apá kínní a ti sọ̀rọ̀ ẹbọ àtoríṣiríṣi àwọn ìran ẹbọ à ń so nǹkan kọ́ à ń síngbẹ́rẹ́ à ń ṣe gbà ń ṣàwo a ti ṣàlàyé eléyìí nínú apá kínní nínú rẹ̀ náà òun ni àwọn tó máa ń ṣẹlẹ̀ táwọn ọmọ máa rìn òhò jáde tí wọ́n máa rìn òhò inú ìlú kò ìkọ́ máa ṣẹlẹ̀ láwọn inú ilé mùsùlùmí lára rẹ̀ òun ni ká máa sin ajá àti aburú tó wà ń bẹ̀ débi pé tájá bá tẹnu bọ nǹkan tá à ń lò nínú ilé a gbọ́dọ̀ fọ̀ lẹ́ẹ̀méje tí kan nú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ yéèpẹ̀ kọ́mọ̀jà sí wípé èèyàn lọ kó àdánwò. àǹfààní lára àwọn aburú tó tún máa ń ṣẹlẹ̀ láwọn inú ilé táwa gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni àlgínà òun ni ọ̀rọ̀ mísíkì ọ̀rọ̀ orin kíkọ láwọn inú ilé ọ̀rọ̀ orin gbígbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí àsìkò tó yẹ kó fi kàwé àsìkò tó yẹ kó fi ka quran àsìkò tó yẹ kó fi akura nísorí àsìkò tó yẹ kó fi ṣe àsáímẹ́ǹtì bí ọba máa gbọ́ orin yóò sì máa kọ orin àáfàá nínú ilé tiwa kò gbọ́dọ̀ jẹ́ ilé tọ́já sí pé orin tọ́já pé ó ti ní àwọn musical instruments ó ti ní àwọn irinṣẹ́ orin kò gbọ́dọ̀ máa lọ láwọn inú ilé mùsùlùmí torí pé nínú alukur'an nínú sọ́rọ́tù lukuman nígbà tọ́lọ́wọ́n bá ń sọ ní àyà ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ pé wàmínà nas man yeshtari láwàlà hadith ọlọ́ọ̀lọ́ ń bẹ́nu àwọn èèyàn tọ́já sí wípé àwọn nǹkan eré nǹkan awẹ́wà òun ni wọ́n máa kówó lé lórí òun ni wọ́n máa rà òun ni wọ́n máa fi ṣe òkòwò òun náà ni wọ́n máa lo ọlọ́ọ̀ni irú àwọn èèyàn yìí láti ju àwọn èèyàn nù lójú ọ̀nà ọlọ́run látara ìnímọ̀ àáfàá wa pàtàkì sàábé pàtàkì òní Abdullahi ibn Mas'ud ọlọ́run kó bá ní yọ́nú sí wọn ó lóun fọlọ́run búra wà láìlẹ́dì láìlá ààrẹ ìrùhù mo fi ọlọ́run tí ò sẹ́lòmíì tó yẹ ká máa sìn búra ó ní tọ́lọ́run sọ ń bẹ̀ òun ní àlìgìnáwù òun náà ní orin ẹ̀yin mùsùlùmí òdodo mélòó lẹ ti gbọ́ nínú kùránì kùránì mélòó lẹ ti kà àwọn orin burúkú máa ń fa àwọn àǹjànú burúkú wálé ni àwọn orin máa ń sa àwọn ọmọ dìdàkudà ni kò ní jọ́ mọ́ mójú tẹ̀kọ́ ọmọ tó bá ti wà addicted mọ́ orin ẹ̀yin náà wo orun tí ọmọ ṣẹlẹ̀ àsáwọn inú ilé tiwa kí ni tá a mọ̀ wá play ń bẹ̀ kí la máa gbọ́ ń bẹ̀ ẹ máa gbọ́ kúrà nínú ilé yín ẹ máa gbọ́ wàásì nínú ilé yín ẹ máa gbọ́ àdúrà kùnúùtù nínú ilé yín ẹ máa gbọ́ àwọn àṣkárù màṣúrà nínú ilé yín àtàwọn nǹkan tó pé kò tún ta ko tọlọ́hún ọba àlekè ọlá àwọn inú ilé tiwa ọ gbọ́dọ̀ free kúrò níbi eléyìí àáfàá lára àwọn aburú tó tún lọ láwọn inú ilé òun náà ní kíni o àlàfùlámù lè máa jìnnà òun làwọn fíìmù bú àwọn eré ebú tọ́já sí pé ó ti kún náà lù eré tí wọ́n ó ti máa kọ́ àwọn ọmọ béèyàn ṣe ń ṣe sìnà eré tí wọ́n ó ti máa kọ́ àwọn ọmọ béèyàn ṣe ń ta tẹ́tẹ́ eré tí wọ́n ó ti máa kọ́ àwọn ọmọ béèyàn ṣe ń múra bí ọ̀tá ọlọ́run àáfàá ní láwọn inú ilé tiwa irú àwọn eré burúkú báyìí ọ̀yẹ́ kọ́ máa lọ bàbá ìyá ṣèbẹ́yìn náà lè ra késẹ́ẹ̀tì ibú wálé àwọn ọmọ yín wo késẹ́ẹ̀tì ibú wọn bá dọmọkọ́mọ lẹ wá ń sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ kọ lẹ́tà tẹ ẹ gbèsè lẹ́tà láwọn inú ilé tiwa àáfàá nírú àwọn eré burúkú báyìí kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra fún un kọ́lọ́n kó máa fi sọ rẹ̀ sọ àwọn inú ilé wa àáfàá lára àwọn aburú tó ń lọ láwọn inú ilé òun náà ni dùkúlù àjánib kọjá pé àwọn àjòjì kan máa wọnú ilé tó àwọn ẹbí wa wá kí ni túmọ̀ eléyìí eléyìí pín sọ́nà méjì pàápàá àwa tá a ti ní àwọn ọmọ obìnrin tí wọ́n ti ń súnmọ́ pé wọ́n fẹ́ bàlágà àbí wọ́n ti ń bàlágà oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ní ń ṣẹlẹ̀ ilé wa gbọ́dọ̀ lọ́wọ́ débi pé kò ní rọrùn fọkùnrin kọjá wọnú ilé tiwa kò ní rọrùn fọkùnrin kọ́ máa wọlé tàwọn ọmọ obìnrin wa mélòó mélòó làwọn inú ilé mùsùlùmí tó jẹ́ pé inú ilé wọn náà wọ́n ti wá fọmọ wọn lóyún mọ́ inú ilé mélòó mélòó làwọn ilé mùsùlùmí tó jẹ́ pé àwọn àjòjì tó ń wọnú ilé wọn àwọn náà kó àwọn àìsàn burúkú àwọn náà kó àwọn àwà burúkú ran àwọn ọmọ wa abala kejì tó pín sí òun ni pé àwọn ọkùnrin náà àwọn ẹbí wa kan bẹ tọ́já sí wípé wọ́n fẹ́ wọnú ilé wa ó ti lẹ́kọ̀ọ́ tí wọ́n ò fi wọnú ilé wa kọ́mọ̀jà síbi látara pé wọ́n ti free sáwọn ìyàwó àwọn ọmọ wa sì náà bá máa ṣẹlẹ̀ lápẹ̀rẹ̀ ní ìsìn nínú nǹkan tọ́já sí wípé òfin ọlọ́run kò takò ṣùgbọ́n nínú àṣà yorùbá àwa máa ń rí séèwọ̀ òun ni wípé tá a bá rí nínú ẹbí pàápàá láwọn extended family a rí ẹ̀gbọ́n tàbúrò tọ́já sí wípé bàbá alákọ̀ọ́kọ́ ìrè bàbá kejì rè àwọn méjèèjì bàbá kan náà lọ́jọ́ bí wọn àbí bàbá kan náà ìyá kan náà á rí pa àwọn ọmọ tí wọ́n bá bí tẹ̀gbọ́n tàbúrò la máa ń rí wọn sí ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam wọ́n lè fẹ́ra wọn ọmọ ẹ̀gbọ́n lọ́kùnrin ó lè fẹ́ ọmọ ọ̀nkù rẹ̀ lóbìnrin bàbá ni ò lè fẹ́ ọmọ àbúrò rẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò lọ́kùnrin lóbìnrin wọ́n lè fẹ́ra wọn nínú ṣẹ̀ríà ìyẹn láàṣẹ rínú àdánwò tó ń ṣẹlẹ̀ náà pé ọmọ ẹ̀gbọ́n ọ̀n fọmọ àbúrò lóyún torí ríra wọn sí fámìlì wọn ń wọlé tọra wọn ọmọ obìnrin múra lọ́wọ́ ọmọ ọkùnrin wọlé tọ̀ àwọn tí ọ̀rẹ́ kó yí lókè ara rẹ̀ ó rí ó fìlì bákan àwọn tí ọ̀yẹ́ kìtìn náà ò rí lára rẹ̀ ó rí àáfàá lánàbí àsálàm ti wọ́ọ̀nù wa ti pẹ́ pé ẹ ṣọ́ra o nípa kíni o kákẹ́ máa wọlé tọ̀ àwọn obìnrin ànábì ní ìyá kùn wà dùkúlà àlànìsà ẹ ṣọ́ra fún kẹ̀kẹ́ máa wọlé tọ̀ obìnrin just anyhow àwọn sàbẹ̀ wá béèrè pé afaro aitalham tó bá já sí pé àkọ́rìbù zaud àwọn tó jẹ́ àwọn ẹbí ọkọ wa ń kọ́ tí wọ́n máa ń wọlé tọ̀ ànábì ní alhamuli maut ikú gan lẹ̀ ń wò yẹn àwa náà dẹ̀ ti rí àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ tó jẹ́ pé kódà àbúrò ọkọ ó ń fún ìyàwó bọ̀dá rẹ̀ lóyún ọmọ ẹ̀gbọ́n ó ń fọmọ àbúrò lóyún àṣekà sọ́ra ká tó wá sọ pé àjòjì tí wọ́n ṣe ẹbí wa ilé wa ò gbọ́dọ̀ jẹ́lé tó jẹ́ pé àwọn èèyàn ọkẹ̀ máa free àti wọ̀ just anyhow táwọn ọmọ wa ò ní sèfù táwọn ìyàwó wa ò ní sèfù ara àwọn aburú tó ń lọ láwọn inú ilé òun lélẹ̀ tí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn inú ilé tiwa àáfà lára aburú tó ń lọ láwọn inú ilé ni tẹ̀gìyìrù khalkila mímọ yí ẹ̀dá ọlọ́run po bọ́lọ̀ ń ṣe dá àwọn ọmọ kò tẹ́ wọn lọ́rùn mọ́ báyìí gbogbo àwọn ọmọ dúdú wọ́n fẹ́ dé èbò wọ́n ti ń bóra gbogbo àwọn ọmọ tọ́já sí wípé wọn ò pèjì wọ́n fẹ́ pèjì ọ̀sán gan gbogbo àwọn ọmọ ọkùnrin tọ́já sí pọ́lọ̀ ọ̀dá wọn bákan wọ́n fẹ́ pa ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn wọ́n fẹ́ padà àáfàá ní láwọn inú ilé tiwa bọ́lọ̀ ń ṣe dáwọn ọmọ wa náà wọ́n gbọ́dọ̀ wà èyí tó bá dúdú kó dúdú rẹ̀ kò nídìí kọ́ mọ́ bóra èyí tọ́lọ̀ ń bá ní ó pupa kò nídìí kó tún dàfin láwọn inú ilé tiwa à ń bóra ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn inú ilé wa à ń fi rún kúrun à ń jórun níná kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn inú ilé tiwa ọmọ ọkùnrin ò gbọ́dọ̀ máa dirun sórí kó lóun ń soge ara àwọn aburú tó ń ṣẹlẹ̀ nínú ìlú òun lélẹ́yìí a gbọ́dọ̀ yí ẹ̀dá ọlọ́run po nínú àwọn aburú tó ń lọ láwọn inú ilé tí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn inú ilé tiwa ni kọ́lọ́n kó máa fi sọ rẹ̀ kọ́ máa fi sọ wa. àáfàá lára aburú tó ń lọ láwọn inú ilé òun náà ni ṣùrùbùlù kọ́múrì ọtí mímu ìmáàmù ọtí ilé tọ́já sí páwọn òbí ganan fọtí ike àgbo bàbá gan fúnra rẹ̀ ó ti yó kó tó dipọ́ wọlé kí lẹ fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nù ilé inú ilé mùsùlùmí èsè ilé tó ti di gbọ́dọ̀ máa lọ torí pò ti wà nínú àdífì ànábì sallallahu alaihi wasallam làánà lọ́wùlẹ̀ kọ́múrọ̀ ọlọ́run fúnra rẹ̀ ó bínú ọ̀sẹ̀bilé ọtí wàṣàríbà à àwọn tó ń mu ọtí ọlọ́run bínú sí wọn ọ̀sẹ̀bilé wọn wàbà ìhà ẹni tó ń ra ẹni tó ń tà náà ọlọ́run bínú sí wọn àáfàá láwọn inú ilé tiwa mímọ́ ọmọ ọtí ò máa lọ níbẹ̀ lára àwọn ọmọ ẹ̀yà ọtí òun náà ni ìmọ̀ mu sìgá àbí ìmọ̀ fa igbó àbí àwọn oògùn míì náà tó tún jọ bẹ́ẹ̀ táwọn ọmọ ń lò lásìkò yìí tí ọmọ jẹ́ kán sì wà wù tí ọmọ jẹ́ kán máa wùwà bí ẹranko àáfàá lélẹ̀ ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ní àwọn inú ilé tiwa ara ń tá a gbọ́dọ̀ gbọ́ yé òun ni àáfàá lára aburú tó ń lọ láwọn inú ilé òun náà ni alikhtilat alikhtilat kí ni ti ń jẹ́ ikhtilat òun ni intermingling kọkùnrin àtobìnrin kán máa fararora wọn pọ̀ ọkùnrin àtobin wọ́n jọ jókòó papọ̀ ọkùnrin àtobin wọ́n jọ wẹ̀ papọ̀ gbogbo ilé ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ilé wa ṣèbẹ ẹgbọn tànàbí wa sallallahu alaihi wasallam tó sọ ànábì ni ẹ pa àwọn ọmọ yín láṣẹ kan máa kírun mo rú àbáàdà kó mọ sọ látàlí sábọrin ọmọ yín tó pọ̀ ọmọ ọdún méje ẹ pa wọn láṣẹ kan máa kírun o wàdìrìbùhùn àlẹ́ àlẹ́ àṣírin tán bá dọmọ ọdún mẹ́wàá ànábì lọ́mọ tí ọba kírun ẹ ti lẹ́tọ̀ọ́ kẹ́ fún lẹ́gba wàfárìkù bẹ́yìnáhùn fílmù ọ̀dọ́ọ̀jẹ̀ ànábì ni ẹ sẹpẹ́rẹ́tì wọn ẹ sòpin ya ibùsùn ọmọ ọkùnrin àtọmọ obìnrin tó bá filẹ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam tó ní ká sòpin ya láàrin ọmọ ọkùnrin àtọmọ obìnrin tó pé ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà ṣé ńlá wa ní sòpin ya àwọn ọmọ wa àtàwọn ọkùnrin tí wọ́n jẹ́ àjòjì àáfàá ní ictilat ìmọ̀ fararora ara àwọn aburú tó ń lọ láwọn inú ilé òun ni a fẹ́ gbàlejò àwọn àlejò wa ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa fara àlejò ọkùnrin la fẹ́ gbà aláwọn ọmọ obìnrin wọn ò gbọ́dọ̀ máa fararo àwọn ọmọ obìnrin wa aláwọn ọmọ ọkùnrin tán ti dàgbà àwọn ọ̀rẹ́ wọn ò gbọ́dọ̀ máa fọ́ kan àwọn àbúrò ká sọ pé ṣèbá àbúrò ọ̀rẹ́ mi ni àbúrò ọ̀rẹ́ rẹ ọ̀lẹ́tọ̀ ọkọ fọ́ọ̀kan area brother mi ni kò sí ti ń area brother ní Islam tí ọmọ wa fọwọ́ kàn gbogbo orú àwọn àdánwò yìí ọ̀ ń lọ láwọn inú ilé lẹ́sẹ̀ rí pé àwọn inú ilé pé wọ́n ní àwọn ọ̀rẹ́ wọn lọ́kùnrin àwọn àbúrò wọn lóbìnrin wọn ó sì máa bá wọn ṣe sìnà nítorí àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ tí wọn ò máa tẹ̀lé tó ní kọ́mọ̀ sí nǹkan tí ń jẹ́ kí ni o aliktila ìmọ̀ fararo ara ẹni kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ṣẹ̀ríà Islam nílé tó bá jẹ́ ilé ẹlẹ́sìn Islam ibi ìlàdùn sí tọ́ra fẹ́ kéde àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa ní ìbéèrè tí a ti fi sí ìta kọ́lọ̀ wọn bá àlékè ọlá kọ́sán gbogbo ẹ̀yin tí ẹ dáhùn lẹ́sàn-án rẹ̀ àwọn èèyàn tí wọ́n dà gẹ́gẹ́ bá a ṣe ń kéde látijọ́ yìí wọ́n lé ní ọgọ́rùn-ún lẹ́yìn àbálọ àbábọ̀ agbìyànjú àti mú èèyàn mẹ́fà tí ilé ẹ̀kọ́ yìí ó sì fún wọn ní ẹ̀bùn ẹni alákọ̀ọ́kọ́ nínú àwọn tá a mú òun ni Saheed Ariwoọlá Saheed Ariwoọlá láti ìlú Èrúwà nọ́mbà àwọn àní sọ́tán á méjì tó bẹ̀rẹ̀ méjì tó parí o oh eight oh five nine ló bẹ̀rẹ̀ nọ́mbà one five òun ló parí nọ́mbà yẹn ẹni ẹlẹ́ẹ̀kejì Muyideen Adésọlá láti Ògbèrè tí ó yà nìbàdàn oh oh five zero. lọ́bẹ̀rẹ̀ nọ́mbà wọn one òun lọ parí rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta umu unais láti ìbàdàn oh nine two. lọ́bẹ̀rẹ̀ nọ́mbà wọn 66 òun lọ parí ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹrin òun ni kọ́sìm ọ̀làdìmẹ́jì láti ìlú èrúwà 08052 lọ́bẹ̀rẹ̀ nọ́mbà wọn 26 òun lọ parí ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀karùn-ún abdulwasi adigun láti òkè àdó nìbàdàn bíi 08055 òun ni ó bẹ̀rẹ̀ nọ́mbà wọn 02 òun ló parí ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹfà ni abdulaziz ọlálẹ́kan ọládayọ̀ o oh nine o oh five eight lọ́bẹ̀rẹ̀ nọ́mbà wọn six nine òun ni ó parí ẹ̀ gbogbo ẹ̀yin tí a mú yìí ilé ẹ̀kọ́ yìí ó fún ní recharge card wá one thousand naira ìyẹn jálá kọ̀ọ̀kọ́ kùránì èdè lárúbáwá tá a tú sí èdè yorùbá kọ̀ọ̀kan ilé ẹ̀kọ́ yìí wọ́n ó fún yín ó di méjì bákan náà ìwé azkar tó ṣe é máa rántí ọlọ́run ilé ẹ̀kọ́ yìí ó fún kọ̀ọ̀kan yín ní kọ́pì kọ̀ọ̀kan ó jẹ́ ẹ̀bùn oríṣi mẹ́ta tílé ẹ̀kọ́ ó fún yín títí òru ọ̀la tá a tún máa pàdé èmi lọ́mọ yàrá ìdẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.